ṣẹ́ńgbọ̀n òun ẹ̀dá. ìlú gangan ni ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ́ sáwọn kan ara mi ọ̀ ìfẹ́ bí ẹyẹ lẹ́dà ṣọ́hun nìyó ẹ̀pẹ́ kọ́ wá ìfẹ́ ṣálọ ọlọ́run fìdá ayé gbogbo ìfẹ́ ṣálọ fi sáàmì ọkọ láyà o ẹ má má tọ́ ń tọ́ dànù ọ̀hún. I woke up in the morning and I stretch up my feet. I said, hey, thank for praying, and then I brush up my teeth. My teeth anyway, so I put on a piece of cloth and then step up into the street. then to the studio just to cook up some bit. Oh. <coughs> oh my dear, friend, I'm soon live. I'm a dead man. Believe me. Mm-hmm shows our demand product since 2013. And from my analysis, I found out that our demand for our product has dropped. Drastically? Very drastically, sir. And with this, I feel I need to talk to every one of us, sir. I would like every one of us to up our game. We need to look into this because we are in 2017. We need to understand where the problem is coming from. We all need to buckle up because if we are not careful, may our company not run down by the end of 2017. Or are we not all bothered? Bothered about what, if anything? I mean, we're all aware the economy of this country dropped since early last year. So, are you ignorant of that fact? Indeed, I am not ignorant of that fact. Good. And yes, I know we are all aware that the economy has dropped since early last year. Yes, we are aware. But I am also aware that we had a program in this company last year in which you were given an award. And if I may quote you, when you were giving your statement, you stated that the company made a huge amount of profit last year. So please, can you please show us your own analysis? Because from my own findings, I have found out that the last time we made any huge income was in 2013. Or was this all a propaganda for our selfish interest? Um, what, what, what can you say to that, Shukemi? Selfish interest? <laughs> anyway, I think I should offend us when we are alone, not here. <sighs> Ifemidi Alade, how dare you? <laughs> you just started the war. Get prepared. Yeah, yeah, yeah. what was that? Apologize now. Apologize? To who? Apologize. To... Yes! I'm sorry. Uh, he doesn't have Thank you, sir. Thank you, sir. Thank you, sir. látẹ́gùn fẹ́ fi gẹ́gẹ́ dúṣe ọ̀rọ̀ mi wow. <laughs> It's a good thing you've grown wings. Nice one. Just offer me. mi, ọjọ́ wo what the detective told ń tu iṣu nísàlẹ̀? So see, ìwọ about fẹ́ ṣe òbírílánsì ẹ̀ fún ọ̀gá, èmi, èmi ṣìkẹ́mi ló yẹ kí key. fi máa ṣe experiment. Kò sí wàhálà, no problem at all. Ṣùgbọ́n wo tètè máa bẹ ẹlẹ́dàá ẹ̀, tètè máa bẹ ẹlẹ́dàá ẹ̀ kí wọ́n má sack me. Ah! ìfẹ́mìdé tí wọ́n bá fi lè sack mi tí wọ́n bá fi lè sack mi ní iléeṣẹ́ yìí I will make you regret your life in fact you will regret ever being born to this world I promise you that. I don't join issues with noisemakers. Oh yeah? Mm. We shall see, okay? I know. Um, that reminds me. Um, ó sọ pé ó máa tẹ̀lé mi lọ fún lunch ní ẹni. Ṣé wí? days. Our Father, who art in heaven, they will pay to this superstar by 27. Taxi ni mo fẹ́ pé kí bàbá tó ṣílẹ̀kùn. Man proposes, God disposes. Now I'm sitting on bed full of roses. Bàbá ti sọ pọ́rọ̀ mi, kò ní ti melt Yeah, yeah, yeah, yeah. Back in the day, back in the day, back in the day. Oh my god. Other girls shine and you are the brightest. Other girls shine and you are the brightest. That's my best part in the rap. I love it. Are you serious? Mm-hmm. Kuremawo. The one more dedicate me for. Hmm. For real. I mean, no dedicate it for? Oh, they were for promise. Get out. Kí ló mean? Eh, kò máa ṣe bí kò máa kò máa piss me off. Eh, eh, ṣé ó dìgbà tí o bá tó gbọ́ orúkọ ẹ nínú orin kò tó mọ̀ pé wọ̀nà kọ fún? tí n bá dẹ̀ sọ̀rọ̀ sí wa ni mo sọ̀rọ̀ o kò kàwé ni o kò gbọ́n orí. kí ló wá gbé kí la jù kí la gbé kí la jù. kí n la ní kí n la pẹ́pẹ́rẹ́ mú ẹ ṣé iye tèmi sọ fún ẹ pé mo ní láti fi ṣe orin yẹn ṣé ìyẹn ni wọ́n send dámi náà o dẹ̀ fẹ́ gbórúkọ ẹnu orin kan dárúkọ ìfẹ́ mi dé nínú orin o de send the the the the the right money. mo explain fún ẹ. to hell with your explanation wo má múnú bí mi o mo ti ń try láti láti láti láti pamọ́ra látẹ̀kan ẹ ṣe iye táwọn ẹgbẹ́ mi kó lọ sínú studio lèmi kó lọ ẹni mo wá lọ ń dẹ́n tó ń bẹ engineer ẹ abeg engineer support me kí i'm not i'm not supposed to i'm not supposed to beg èmi ò tó bá tí rí mi bí star èmi mo ti ń ra mi bí star already. at least a ti ṣe. a ti ṣe gbọ́n nǹkan tó ń sọ a ti ṣe. o yẹ kó understand o yẹ kó understand nǹkan tí mò ń sọ my standard should not be on that kind of uh, uh, studio in fact mo fẹ́ lu studio yẹn gan mọ́ for real. Ah. ìfẹ́ mi ìyẹn ọlá mi owó sórí ẹ̀ ṣé wọn mọ kókó mọ kókó máa kókó rà kó tó rìn. èmi ò fẹ́ rà i don't like that i want fly. Ah. mama mama mama keep irú eh, mo spirit there. ṣé dandan ni kí n rá tó rìn ni no i want i just want to be star i want everybody to know me. ah you just keep that positive yeah. vibe ó ti yí i will make it you say yeah. believe me mm-hmm. ní sọ tó bá ti ní believe me nínú mi pé ó máa dáa fún mi keep that vibe ó ti yí ẹ you say mi ìwà mi ìrora mi pé ó ti yẹ báyẹn i would i would i would i would make collaborations with big artists in fact mo fẹ́ dún nàìjíríà so if oh. eh, if you bá lẹ́yìn òwe ọ̀rọ̀ ìfẹ́ lágbára mm-hmm. ohun tó ń kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ́ sáwọn kan ọ̀rọ̀ ìfẹ́ lágbára ó lágbára o ẹni ló fẹ́ ọ ní fìlà tó ní fìlà o àfìgbà tó bá ní báàgì kó lọ pààrọ̀ aṣọ kó wá kírun. ẹ wo alájà ebi ń pa mi gan ẹjẹ ń jẹun náà tí bá ti jẹun tán màá wá kírun. kò sí ohun tó jọ Mariam bó ṣe máa sọ nìyẹn wàá lóye bá jẹun tán máa kírun ò ní kírun kọ́kọ́ wá kírun béèyàn bá dé o wọlé dé tí ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà wípé o tiẹ̀ wọlé ẹ̀ láyọ̀ àtàlàfíà kó tó wá jẹ oúnjẹ ìyẹn ni kó kọ́kọ́ ṣe. tẹ́gùn mọ̀ pé bẹ́ẹ̀ máa ṣe é lè èmi àti jẹun níbi iṣẹ́ kí n tó máa bọ̀ ọ́ ebi ń pa mí nà ẹ kò máa nìyàn lára ni. ó dà kò burú bó ṣáà ṣe wọlé lọ ìbówó ẹ kó má jáde má wá gbálẹ̀kùn mọ́ ẹ lórí ni ṣé bàbá ẹ lè wà láyé kó bá kírun lójú ayé ẹ ẹ tó fẹ́ jọyọ̀ ọmọ àṣetánì kalẹ̀ yìí èmi ò ní gbà fún ẹ mi ò ní gbà fún ẹ torí àwọn òbí mi wọ́n fi ẹsẹ̀ mi lé ọ̀nà ìsìlámù ni bàbá ẹ̀ dẹ̀ fi ẹsẹ̀ ìwọ náà lé ó fẹ́ yọ atara ẹni mi ò ní gbà. jáde kí máa lulẹ̀kùn mọ́ ẹ lórí o jáde o. How long do you expect me to wait for you? Collins, I'm sick and tired of waiting. Ah, ah. Okay. I love you. I love you. I love you. Gbogbo nǹkan tó máa ń sọ gbogbo ìgbà náà nìyẹn. let me tell you something. See, anything bá go wrong in a relationship ìwọ ló fà o honestly ìwọ ló fà because nǹkan téèyàn bá fi sílẹ̀ òun lẹnu ewúrọ́ máa ń tò. no wàhálà virgin èmi ti gbọ́ tẹ̀ kò sí problem right, no problem. I love you too. Ah, um, just me. Let me attend the call. gbọ́ ẹ. mi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ because she has said it all kò sí rọ́ọ̀nù gbogbo nǹkan tó sọ but mo ready láti ṣe àtúnṣe àmì tẹ́ bá lè fún mi ní second chance má ṣàtúnṣe. Hmm, fún ìdí kan àti ìkejì ohun tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ máa dáwọ́ ìdúró mi níṣẹ́ àmọ́ fẹ́ kí nìkan yí ẹ kì í ṣe gbogbo èèyàn ni àǹfààní máa ń wá fún lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ mi yẹ ra sẹ́nu iṣẹ́. mo lè padà sínú ọ́fíìsì mi. Oh my God, thank you. God will bless you. God will make you happy. Seriously, I appreciate you. Thank you. Thank you. can I give you a hug? <laughs> What about a peck? Oh, imagine. I appreciate. Thanks so much. <laughs> Ah, uh, Raymond. Afternoon, sir. Oh. Uh, later, she came to me draft. Um, can you come up Wolu ni? I did serve straight. Ọṣẹ gan ni. Àmọ́ ṣorí ewu ti fò dá. Sá. Nǹkan tí máa ṣe ṣáá ni pé màá ṣètọ́jú ilé. Àyíbá mọ̀, ó ti lè ṣe nǹkan ẹlẹ́yìn kejì. Um, no problem, sir. The decision is yours, sir. Yes, sir. Um, sir, um, báwo wà ní ara madam ṣé wọ́n ti ń get better dáadáa? Ah, àdúrà táwọn gbà sí lọ́wọ́ ọba ni pé kọ́lọ́ọ̀ mú lára kíákíá. Eh, Màmá pé a ṣe wà lẹ́nu ẹ̀ sá. Ọlọ́run àbá wa fún wọn lálàáfíà. Ẹ bá mi kí wọn ẹni pé mò ń fohùn ránṣẹ́ sí wọn sọ. Ẹ sà, ṣé ẹ ti bá mi ṣiṣẹ́ lórí fáìlì um, Sansi Spabiri and Style àti ti Abúlé Ṣòwò yẹn? Yeah, I'm, I'm, I'm just, I'm just home. Yeah. You know, you know what I was, you know what I was thinking. Um, I was thinking we could hang out today. You know, like um, we just sit somewhere and talk. You know, get to know each other. What do you think? Oh, you want me to come to your area? I would come, I would come, no problem. Just send the address, I will, I will, I will come there. Alright. Thank you. Ah! Malal Eh. Barika. Oyola. Ọba. Ọmọ olè tí ń bá sọ̀rọ̀ yẹn. Mo gbọ́ kí mo dárúkọ yìí. Ọmọ aláàlùbáríkà. Ṣé yẹn ṣó tí mo lọ níjọ to tó tẹ̀lé mi rẹ̀? Eh. Bẹ́ẹ̀ mo ti lọ mọ̀ nípa rí ọmọ rẹ̀. If you see this day. You go die. My girl. Um, Iyọlá. Eh, kíkan ní ìbọ̀ ẹmọ ẹ lọ́wọ́, kí Fẹ́mi de kó bọ ẹmọ lọ́wọ́, ò lè má rí mọ́. Àmì. Ah! Jọ kéde kó ṣàmì. Ẹ torí pé mo fẹ́ kó bọ́ ni. Kí ló ń ṣiyẹ náà? You know the reason big. You know the see wetin I dey see at all. Ẹ ṣé o ní big dream ni? Èmi tó ń wo etí kan bá mess up nínú ayé mi, èmi máa pick yes because mo gbúdọ̀ máa rìn lọ lójú títì báyìí káwọn èèyàn máa hail mi mo gbúdọ̀ kọ orin tó yẹ pé ó máa jẹ́ hit of the moment tó yẹ pé àwọn èèyàn máa gbọ́ mi i never get wọ́n á pé kí wàá lọ settle down at this stage at this age láìláìláìláì kò lè work. ayé iyọ̀la iyọ̀la iyọ̀la ká sọ nípa ọ̀rọ̀ olówóde owó lè ń fẹ́ ọmọ yìí má fún ẹ. ṣé kìí ṣe pé Ìfẹ́mídé ń rán ẹ sí mi pé kó wá máa bá mi sọ̀rọ̀ ṣá. Ìfẹ́mídé ṣe máa ń rán ẹ sí bó ti as ọ̀rẹ́ I just have to advise you ọ̀nà ròmùrẹ́ ọ̀nà ìparun wa try to come back. hello báwo. ọ̀rọ̀ ṣíwò ló ń bá mi sọ náà ah, ṣé mo ní kẹ́rẹ̀ lórí fóònù mi ò pé ẹni wo ìfẹ́ mi. má múnú bí mi o. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. look there is ó tẹ̀ ní nǹkan tí fẹ́ pè é fún kó tó di pé o pè mí ń sìn yìí. Um, there's this thing that just came up now uh, mo àwọn kan fẹ́ sit meeting pẹ̀lú mi Our uh, new record label kan ṣá so um, ó dẹ̀ mọ̀ àwọn show mi bàtà mi wọ́n ti àwọn kan ti ń hold nínú wọn so mo fẹ́ get aṣọ tí màá wọ̀ lọ so I, I was thinking if I could get I think seven thousand naira ó máa tó mi nǹkan tí mo fẹ́ fowó yẹn ṣe nìyẹn. Ah, ẹ jẹ́ kí n jẹ́ kí n send ẹ sí account tó bá ti mọ̀ pé ò ṣe jẹ́ kí n tètè mọ̀ o. alright no problem ma send account detail Felix ẹ jẹ́ kí n mọ̀ tó bá ti send ẹ o. alright. o ṣe o ṣe o ṣe o ṣe nǹkan tó fẹ́ gbóná nìyẹn atm ẹ wà níbẹ̀. atm mi ẹ ó wà náà mi kí ṣẹlẹ̀. Ifẹ́mídé fẹ́ send owó sí account ẹ. John um, Iyọlá ẹ ṣe the same thing I'm sorry for fún ọwọ́ ìnẹ̀fẹ̀ ńlá àbí kì í ṣe Ifẹ́mídé ṣé kì í ṣe fẹmídé tó sọ pé ò nífẹ̀ẹ́ ni eh, do you know what you gonna do um, wàhálà sí wà lọ sí báńkì mi wà lọ gba BVN nọ́mbà mi ọwọ́ àmú ATM wà lágbà ọwọ́. dona. yọ hello hello kwẹsọ. yeah um, i'm there i'm at the bar at the bar raining. It's not raining here. No, no, no, no, no. Oh, I don't see you lying. Okay, okay, okay, okay. I'm, I'm sorry, I'm sorry. What did you want me to do now? You, you, you're not coming again? Hello? Hello? Go your ọlọ́run mọ aláyébàjẹ́ òrèlè ẹ́ sorry uncle. Eh? huh Open up. Eh, hey! I talk him, I tell my colleague say you be artist, but she dey follow me argue. Ha! Uncle, I beg, may I take short with you, abeg? Take it easy. Ah, I'm sorry. All right, all right, Sorry. That's enough. That's okay, enough. Uncle, thank you. All right. Hey, Yola and you? You only asked for a seat. Was it a crime allowing you? No, no, no, no, no, no. Uh, I was just thinking we get to know each other, you know. It's no big deal. Okay. Ah. Anyway, um, my name is Bemisola. Wow, Bemisola. Nice name. <laughs> Um, so, um, what do you do? Do you stay around? two questions as a go. Èwo ló fẹ́ kí n dáhùn? Agége two hundred. Agége two hundred. Táyà kò hundred naira. Yóò gbọ́ hundred naira. Agége Agége ńlẹ̀ lẹ́bi bàálù fẹ́ gbé ló fẹ́ gbé two hundred naira. Kó sì lọ. Ìwọ irú ẹ̀ pàǹlù yìí ló wà ní báyìí. your car? Car? Um, I don't have a car. Oh, really? Yeah, actually, mo ń dúró de ọ̀kadà Wow. Okay. Um, if you don't mind, can you come in? Oh. Yeah. Thank you very much. Thank you very much. ti wà nínú ìgbà tó ṣe fi mọ ẹni tó ń fẹ́ ní dọ́kan òwe báwo bá fẹ́ ní nílé àkìtà abẹ́rẹ́ ṣẹ̀wọ́ lẹ́ṣẹ̀wọ́ ẹnu ọkọ ọ̀gá. Mariam má ni mo máa sọ fún ẹ ọmọ tó bí nílé mùsùlùmí àtọ̀tún àtòsì tó ti ń bíyàn ilé mùsùlùmí ni mo ní tó o bá fẹ́ kí yàn máa sálámọ̀ ni. mo ti gbọ́ mọ̀ sálámà lẹ́kọ̀ọ́. wà lẹ́kọ̀ọ́ sálámọ̀ rámọ́tòláì wà bárakàtù ẹyọ kan ṣoṣo tó pa gbogbo wa pọ̀ nìyẹn kò sí àkókò àbí àsìkò ìgbà kan ní kíkí ṣùgbọ́n sálámọ̀ yìí nìkan òun ló wà fún mùsùlùmí ní gbogbo àsìkò gbogbo ìgbà tẹ́ bá ríra yín báyìí àsàlámà lẹ́kùn àsàlámà lẹ́kùn níṣẹ́jú ìṣẹ́jú ẹ lè máa sọ bẹ́ẹ̀ ohun tó so wá pọ̀ ó yá ọkọ mi lọ gbé bàjẹ́ sílé kó wá lọ kírun. màámi mo ti ya mọ́ṣáláṣí ìgbà tí mò ń bọ̀ mo ti kírun mo yá gèlè lọ́wọ́ èèyàn kan. o ti kírun. Mm. kò burú ọlọ́run àgbà. Mm. àmín mà. ramon wálé o. ta ló wálé. ramon bí iṣẹ́ yín. mo rí ibi iṣẹ́ làárọ̀ yìí náà kò dẹ̀ sọ fún mi pé òun bọ̀ ń bíbá kí ló wá ṣe. Ah, ó wá wá ṣẹ̀dùn ọkọ ẹ̀ fún mi náà ni ó mọ̀ pé ó yẹ kéèyàn mọ tó yẹ kó ṣe síwájú. Si súnà tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun tó wá ṣe bó ti yẹ kó ṣe òun ló wá ṣe torí tó mùsùlùmí méjì bá ti ríra wọn tó ń ríra wọn láàrí dunnú tó ń wora wọn báyìí wípé ah ohun tí mo fẹ́ rè ohun tí mo fẹ́ rè á kọ́kọ́ tọ̀ àwọn òbí ẹ̀ wá á wá ṣe ládàá tó yẹ kó ṣe òun ni tọmọ yẹn wá ṣe. mú mi kí lè sọ náà kí lè sọ yẹn tá ní tá. má wulẹ̀ sọ pé kinní yẹn ọmọ tó ń wò tèmi gan pàápàá rí ọmọ dáadáa ni. alájà mi fẹ́ o. ọmọ tó lẹ́sìn ó ní wákàtí márùn-ún ò já létí báwo nínú mi ò ṣe nídùn bí n bá rí. ẹ mọ̀ mo ti lẹ́yìn mo fẹ́ fẹ́ o mo lẹ́yìn mo fẹ́ fẹ́ ẹ o. èmi ò dọ́kùnrin kan pẹ̀lú ẹ̀ o. ẹ mọ̀. mi ì rí. alájà ti dì yẹn ẹ mọ̀. ó dà mo sọ ẹ wò kó ṣẹjọ yín máa rọrùn lọ́la lọ́fíìsì èmi àti ẹ̀ a máa wọ̀ ẹ má wọ̀ rí. Ah, Mariam ẹ̀yin mọ́mi ẹ má wọ̀ rí. ẹ eh, mọ́jà wọ́n ń bọ̀ abẹ́ ah, ọmọ yìí ò mọ nǹkan kan o ah, ọmọ tèmi rí bó ṣe rí tó jẹ́ wípé ó gba ẹ̀sìn ó ń kírun wákàtí márùn-ún ẹ̀ ó ní kí n já létí ìyẹn lèmi máa fẹ́ o gẹ́gẹ́ bí onímùsùlùmí o. kí ló wá ṣe lé mi wáyé tó ṣe wá sílé mi mi láìkẹ ọ kí ló kí ló ń ṣe báyìí fẹ́mi dé ṣé ọ̀rọ̀ nǹkan tí mo wá ṣe nílé ló ṣẹlẹ̀ yìí ẹ́ ó dẹ wọlẹ̀ gbogbo ẹnu ọkọ náà. Ah, ah. kí ló dé kò síṣẹ́ ni kí ni gbogbo yín ṣe tà ah, ṣé ìwọ ò gbọ́ pé ìyàwó ọ̀gá kú ni ìyàwó ọ̀gá wò ọ̀gá kan náà nà ó yé nígbà wo ọkọ̀ pè wá láàárọ̀ ni pé ìyàwó wọn ti late ọ̀gá ń kọ́ ọ̀gá dà. ìfẹ́ mi dé sórí àárọ̀ ilé èèyàn kan déédéé pè wá pé ìyàwó ọ̀gá kú lánàá and then wọ́n tún sọ fún wa pé operations gbọ́dọ̀ continue torí ọ̀gá ò ní lè make meeting nìyí so gbogbo alóbà mi ò i don't know so sad ó dùn mí gan. so ẹ eh, ẹ eh, ibo ni madam kú sí. ìlú òyìn. ah ah this is sad. ẹ ò anyway ẹ jẹ́ ká wọlé ẹ jẹ́ ká wọlé oṣù ọ̀gbọ̀n. lójú ló gbé ká ló sọ fún ibà rẹ̀ ṣe tó pọ̀. No be situation if I get better occupation if say I hate money anywhere you want to go we go fly anything you say you want I go buy. Just to show you what you mean to me. Now let's take it easy till we get there. Wow, very lovely. <laughs> um, Yola, I think you're a good guy, but um. But but but but what? Uh, but what? Look, um, I can't just live a day without you. God knows. Just tell me yes, and believe me, it's straight to the altar. Just like that. Or marriage will be pushing soil. See, Iyola, you have a very bright future. I think you should focus on that. And just leave this marriage thing aside. You have a long way to go. I know. Nimsola, I know. torí náà ni mo ṣe nílò alálùbáríkà obìnrin bíi tẹ báyìí you know a partner like you to walk along with on my way to success. I'm sorry I'm very sorry I already have somebody mo ti lẹ́ni tí mo bá rìnrìn àjò ìfẹ́ bóyá kò bóyá kò wọ́n wá tọ̀dọ̀ tiẹ̀ síwájú. Hm. ẹ má jẹ́ ká tọ́ra wa. Eh? distance relationship kí ló mọ̀ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí look I'm not asking you to quit him I'm not asking you to let him go no all I'm asking for is a chance in your heart. a chance in my heart. ìlú gangan ni ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ́ sáwọn kan. lọ́kàn mi ti bá times with that number ni mo tún fún ẹ pé kò ń ṣe ọ̀rọ̀ marriage à ń fẹ́ra wa yìí ló wà lọ́kàn mi for now ah, ah wo bí mo yẹn rí náà ṣé báwọn artist ẹgbẹ́ mi ṣé báyìí wọ́n ṣe rí rè àìmọye àwọn tájọ bẹ̀rẹ̀ ọ̀sùn yìí mo mọ ibi tó wà lẹ́nu yìí ó wá sọ pé kí wọ́n á lọ meet èèyàn kan look mi ò ráyè if you claim you love me you would help build my career not ruin it with this your selfish uh, uh, attitude. ìfẹ́ mi ìdùnnú mi ayọ̀ mi ẹni tó kàn mí fẹ́ ìyìn olúwa mi ṣé nítorí nǹkan tí mo sọ fún ẹ pé kò ṣe torí kí mo ní pé kó wá lọ mọ ọmọ mi sí mi àbí ìgbà ló fẹ́ lọ mọ wọn ó fi sọ gbogbo adúrò ọ̀rọ̀ sí mi. But you and I know you and I know that I am your number one fan. And you know that all I have ever wished, all, is for your success. Then being my success is supporting me to get the car. Ah! Báwo máa ṣe pera mi artist tí me ò mọ́tò? Oh, she náà ṣàwọn òkúta bá jọ ń rìn lọ, àwọn èèyàn máa ń So that makes me a star. So mo need mọ́tò. Mọ́tò ṣé ó pọ́n mi lé bí mo ṣe ń rìn kiri láì lo mọ́tò yìí ni. ìyẹn ọlá máa wọ àgbàlagbò ṣiṣẹ́ sórí àsìkò ẹ̀dá àsìgbà ẹ̀dá láyé yìí ọwọ́ ọlọ́run mà ló wà. put your trust in God because sórí nǹkan tó tó yìí ó sì ń bọ̀ wá ṣẹ́kù. oh there you go oh, spear me na ṣé ti yẹ báyìí ó ṣẹ́kù o kò ṣẹ́kù boys no dey not meet anybody. Yorua, why are you doing this to me? Why is it that èmi nìkan ni will make things happen? Kò sí nǹkan tó fẹ́ ṣe. There's nothing to fẹ́ ṣe tí mi ò support ẹ̀. Just this one that I have asked you to support me. But then she look up for me. Why are you making me feel like I am the only one? Ó ń jẹ́ kí n máa feel bí pé mo force ara mi lé ẹ lórí. Wò. Nǹkan tí ó I've made my point. Oh, Sir? Aṣọ ìyàwó mi Àdùkẹ́ ló wọ̀ yìí. How come? Um, Benny, she's aware of it. Àwọn náà sọ pé kí n wọ̀. Wọ́n lè máa láìkẹ́ pé Yes, of course, favorite mini, but for possible kò ní kò wọ̀ náà. Eh, níbo ló wọ́n gán wà sí? Um, wọ́n wà nílé. Wọ́n ní pé lọ. Àwọn máa bá wa leta. No. Àdùkẹ́. Adúkẹ́ Adúkẹ́. tẹ mo mọ̀ kó máa bẹ̀. ọjọ́ eyi ọ̀la kiri problem rẹ̀ gọ̀gọ̀ kí kí kí ló ń sọ lẹ́ni tí ò dùn. ìwọ tuntun ni ọ̀rẹ́ ti mi date for over two years náà ọmọdé pè é sọ ó yá wà lọ́mọ parent kò sọ fún rárá wí ready ṣé ọ̀rọ̀ wà nínú yẹn ṣé ọ̀rọ̀ ni ẹ dán akíṣẹ́lẹ̀ ah, gangan wí ready. Ah. I no get you ṣé o náà fẹ́ máa fẹ́ máa hinder success mi because mi mọ problem ẹ eh, eh, afẹ́ meet àwọn parent ẹ meet àwọn parent ẹ eh? isn't it too early kí ni mo fẹ́ lọ meet wọn fún wo wo wo jẹ́ kí n sọ̀kan fún ẹ ìfẹ́ mi dey ti ready for marriage me me as i dey so me i never ready i never ṣó yẹ báyẹn. mo ń ṣọ̀tọ̀tọ̀ èmi ronú bóyá máa da fún èmi láyé mi ìyẹn ronú kí wàá lọ máa fẹ́ ah, side mi. ìfẹ́ mi dé ìfẹ́ mi dé ṣé mi ṣe jẹ́ wọn sọ́kàn tí wọ́n wọ́n chance wàhálà ẹ ọmọ do you know what you go do for me please. you call Ifemide tell her you want to see her and sit her down kó tell her you don't love her anymore. she knows. Eh? yeah Oh, mọ̀ the only thing tó wà lọ́kàn the only love of my heart is my career. Benny, Benny, because me, baba I never ready for all this shit Now it's killing ló ń you know the reason big ah my at this age I want to make it big in Nigeria. I want, I want to make it big in the music industry. Mi mm. ma di superstar tí mo máa rìn lórí títì. Hmm. Ṣé iye tí mo máa rìn táwọn èèyàn máa rí mi tí wọ́n máa hail mi? Iyi boss, iyi boss, iyi boss, ó ti yẹ gan-an. That's my mm. own love for now my career is my love. o ti yé mi. jọ ọmọ ro ṣẹ̀ṣẹ̀ mi ti yẹn kan. yeah that's what's up ọmọ tí wọ́n ń sọ nìyẹn. that what's up. yeah ọmọ alálùbáríkà ọmọ tó lè bá rìn tó ń pè ó understand ṣé o gbórúkọ ẹ ní Gbémisọ́lá ọmọ yẹn máa gbé mi ní level tí mo wà á gbé mi lọ sí next level. Ah! ṣé báyìí irú ọmọ ìlú lè bá rìn tó máa mọ̀ pé yeah you work with the right person to way to success. ọ oh, mi fẹ́ mi de i'm so sorry mo regret wípé èmi gangan rè introduce ìfẹ̀mí sí ẹ. forget that thing jọ forget that thing forget that thing wo wọ́n gba back me up um, ní state. fmd fmd i'm sorry o. sọlá wàhálà ló bèrè kárí. ẹ anábìwọ àwọn ọmọ sàlẹ̀ abalẹ̀ ọ̀sán. ó ní tí a bá wá sí ilé olókùú báyìí pé ká máa ṣe àsìkiri ká sì tún máa ṣe àsàlátù torí pé ìyẹn ló lè jẹ́ kínú àwọn tí a wá kí kó múnú ọdún dáadáa a ní láti máa bà wọ́n nínú jẹ́ mọ́ a ní láti máa bá wọn sọ̀rọ̀ dùnú ká máa ṣàdúrà fún wọn ni kí ọlọ́run lè forí jẹni tó ti kú mo wá ń gbàdúrà pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí ọ̀gá wa yìí kọlọm bá wa dáwọ́ bẹ́ẹ̀ dúró. àmín. gbogbo nǹkan dùnú kó túnbọ̀ máa ṣẹlẹ̀ sí wọn ẹ ká má rogun àbẹ̀ mọ́. ẹ ṣe mọ ẹ pẹ̀lẹ́ sàn. Yeah, sure. ṣé gan ni àwọn orílẹ̀ àkùṣe tí gbogbo ẹṣẹ́ ń gbẹ̀mí olórúkúrẹ̀ ṣé gan ni mo gbàdúrà pé ìní fi irú nǹkan báyìí sàn fún mi máa wọ́n táwọn ọlọ́run ṣe máa lágbára pa. báwo wá ni ṣé iṣẹ́ ń lọ. sam um, uh, ben everything wà okay in office. sí wàhálà kankan ṣé ẹ̀dẹ̀ ti wá jẹun báyìí sá torí ẹ máa need láti jẹun kí ẹ wà òkè torí gbogbo ká máa ronú báyìí kò lè dá nǹkan kan sá ẹ máa need láti jẹun kí ẹ wà òkè sá. kò sí problem rárá pẹ̀lú jíjẹ ẹ wo ọ̀gá ọlọ́run jẹ́ káyé gbọ́ bá tọ̀kọ̀ sẹ́nu ọ̀nà ilé wa mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ àmúwá ọlọ́run ni mo lè fẹ́ kẹ́ ẹ ti ẹ̀ gbàgbé ẹ̀ ọlọ́run jẹ́ káyé gbọ́ ẹ̀ ṣé wàá rí bí mo ṣe ń bọ̀ èmi ti yà sí ọjà mo ti ra ẹ̀fọ́ èdè pọ̀nmọ́ panla ṣàkì everything pátápátá ni mo ti rà láìpẹ́ ẹyọkọ̀ mo tún wá ra ìjẹ́búláwà gàrí tí mo mọ̀ kẹ́ máa ń láìkẹ́ báyìí so tí má ti ṣe ẹ̀fọ́ yẹn tán sìn tí mo kó gbogbo àwọn èròjà tí mo ṣe tí mo kó sínú ẹ̀tọ́ màá wá ro ẹ̀bà yóò máa fẹ́lẹ́ dáadáa mo wọ̀ pé ẹ máa láìkẹ́ ẹ ti wá bọ̀ ọkọ ọ̀gá mo tún ra juice that your favourite juice mo tún bá yín rà so tẹ bá jẹ ẹ̀bà yẹn tó ẹ máa mu juice yẹn you know. in that case miss Shikemi, ẹ ká wọ kitchen ká lọ dáná fọ́gà. ẹ dọwọ kitchen bí báwo. kò ní ìdìnnà ẹni ò tí ẹ rí ìfẹ́ kọ́ mi ní ìdẹ́ tó máa kí ìdílé kọ́ọ̀fì nínú kitchen mi ò fẹ́ ẹjọ́ tó bá ti wọ̀ kó fẹ́ ra nǹkan tẹ́lẹ̀ wọ́n bá ti ra nǹkan fún wa rẹ̀ kó wá sí bíbá yìí. ok ok ok ok ẹ ṣe ma mo really appreciate your effort ẹ ṣe ma. tí bá tẹ máa jẹun gan ṣe bí òkèlè for now bí fruit ni fruits, yes. Um, Ọ̀gá, I'm buying raw fruits, bro. Oh, a whole lot. Um, what's Apple, banana, with the milk. I like banana, bro. Mm. So, actually. oh, wow. Actually, we really appreciate the effort you Thank you so much. But ṣé grapes wà mí tó wà gàmà grapes gan. Ẹ̀hẹ́n. for me with Fatima. She called me Kasano. Gbogbo ilé ń kọ́. Ọ̀pẹ ní fọlọ́. Orúkọ ẹ ni Iyìnọlá Ọlámilékan Akàndé. Yeah, that's my name. <laughs> <clears throat> rí tẹ bá fẹ́ pè jálẹ̀ mà ṣe mọ irú iṣẹ́ táwa ń ṣe hip hop artist ni iye lexi iye lexi yẹn lórúkọ tí àwọn ti gbòòrò ń pè mí ẹ mọ àwọn tí n bá drop album ẹ máa rí gbàgàdà báyìí lójú ẹ ní iye lexi so mo prefer yẹn <laughs> mọ. Hmm, orin takasúfè ni ìwọ ń kọ kì í ṣe orin mùsùlùmí no no no no no! hip hop hip hop i don't do that mi ṣe yẹn. èèyàn láàbí kí ló korúkọ rẹ ojú mi dáadáa. alright. ohun tí mo fẹ́ sọ fún ẹ lẹ́nìí mo fẹ́ kó mo ṣe. Oh. mi gbọ́dọ̀ tún já ẹsẹ̀ nínú ilé mi mọ́. ọmọ mi lè fẹ́. wá. má jẹ́ kí n rí ìwà àtọmọ mi pọ̀ mọ́ láéláé ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ hmm. ọmọ mi lè fẹ́ rárá. wonderful. bẹ́ẹ̀ni ìyẹn um, ṣe problem òun ah, kankan lára mi nílé um, mo fẹ́ máa lọ kọ́rọ̀ ah. lọ. ìyẹn ọ̀làdà. ìyẹn ọ̀là. ṣó lọ tọ́lẹ̀tì ni. ó ti bọ́ta. ah ó bọ́tà ibo ló lọ. ṣé n kò ṣe é. Ah, alájà ṣé kò ṣe pé ti sọ nǹkan míì fún bọ̀bọ̀ yìí tẹ́tí jẹ́ kó bínú lọ ṣé kò yẹ pé lè lọ. títa ní bàṣọ tó fi bínú lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ń tó mu bínú lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. ara ẹ̀yin èèyàn mi ìfẹ́ ti gbẹ́nu wọn kò dára. ṣé ìkọ̀sí mi ṣe jà nǹkan tẹ̀ ń ṣe yìí ẹ ó bá kó kúrò lólè fún yín kẹ́ tó mọ̀ ṣe é ti gbọ́ ẹ má bàbọ̀ akínbọ̀dé street ni mo ń lọ. akínbọ̀dé ẹ wọ ẹ lọ straight down tẹ bá sì lọ sí right in dẹ̀nà yàsí first left. àǹtí ẹjọ́ má bínú o mi kì í ṣe wòlíì ṣùgbọ́n a máa ń mú mi ríran ní ẹ̀ǹkọ̀ọ̀kan ẹ̀mí ọlọ́run ni pé kí n sọ fún yín pé kì bá dákẹ́ gbọ́rọ̀ sí àwọn òbí yín lẹ́nu kẹ́ má bàa tàpá sí ọ̀ràn yín torí ẹni tí kò nífẹ̀ẹ́ yín ẹ ṣé. ẹ wá ẹ wá ẹ wá ẹ dúró kí ló máa ń ṣèyìn Eh, nígbà tí dámi dúró sì tẹ bèrè ọ̀nà tí n bá júwe ọ̀nà fún yín ẹlẹ́yìn òbúrúkú ni mí mo tún júwe ọ̀nà fún mi ẹ̀dẹ́ ń jíṣẹ́ ìbànújẹ́ fún mi. àǹtí títí máa fọ́ ni o ìdùnnú mi ayọ̀ mi mọ́mí ò dẹ̀ fẹ́ kí n fẹ́ ṣé bó ní pé nǹkan tó bá wọn ọmọ jẹ kìkì wọn mọ́nú. definitely Kini yìí ò lè ṣekú pa mí náà because nǹkan tó wù mí jẹ ni ó láti jẹ́ pé wòlíì èké ni woman Oli eke set up ni kini ìmá jẹ́ àmọ́ Mommy mo rí iṣẹ́ ọwọ́ yín ṣe gbọ́ mo rí iṣẹ́ ọwọ́ yín. Look around the world. Guess what I say. Mm-hmm. Kò sí ìfẹ́ mọ́ láyé o. Káwé ní bàrin màá ló mọ̀ kó. Ẹni rojú rere, ìfẹ́ rere, ẹlẹ́kùn kó má máa sọnù o. Ó má ṣe é, ó má ṣe é. kò mọ́ o àfìgbà tó máa sọnù látó dábàá ẹ̀ lẹ́bi. I look around the world. That's what I say. Mm -hmm. kò sí ìfẹ́ mọ́ láyé o kọ́wé ní bàrin màá ló mọ̀ kú ẹni rojú rere ìfẹ́ rere ẹlẹ́kùn kó má máa sọnù o mo máa ṣe mo máa ṣe kò mọ́ o àfìgbà tó bá sọnù. I give you my love. I give you my heart. Give you everything. so for me, How could you just me down? Ara ẹ̀yin èèyàn mi, ìfẹ́ ti gbẹ́nu wọn kọ lára wọn. my, àmàṣọ, ìfẹ́ kò ní sinmi, ẹ̀mí ọmọ mọ́. Ojú ò ṣe fi mọ ẹni tó ń. fẹ́ ní lọ́kàn òwe. báwo My mom was right. I don't think I'm gonna date you anymore. I don't, I don't need to do this. I can live without you. I'm gonna live without you. I can live <laughs> without you. I, can, live without you. Okay. lẹ́yìn tó ń kọjú sẹ́nìkan. <laughs> ṣìkẹ́mi kí ni gbogbo èso ṣe ẹ ná. òṣì bíi báwo ọlọ́run ní jẹ́ ṣe òṣì. má ṣe bẹ́ẹ̀ mọ́ má ṣe irú ẹ̀ mọ́. Hmm, wo kó tó sọ̀rọ̀ jù I brought you your favourite Ìjẹ̀bú láwa gàrí. Hmm. ọlọ́run ìsìn. Hmm. ó sì pọ̀ bẹ́ẹ̀ o ṣé kìí ṣe máa tó lọ. You see? Which bombe? So, all oh, for you, my baby. Still, oh, ní láti máa ṣe gbogbo tó ń ṣe yẹn. Okay? In tó ṣe láàrin mi at ẹ, ó ti ṣe ló ti kọjá, kò lè ṣẹlẹ̀ So wise up. I'm Roba ṣe bí lọ́kọ́ ló wà And so? No, sọ fún mi náà kí big deal. Ṣé bí wò níyàwó only. Oh. oh. whoa, gbogbo yẹn lẹ̀ jàre. Tí n bá tẹ̀ máa kì í ṣe wọ yes wo bí sì nǹkan tó fi wà nílé iṣẹ́ yẹn ni wípé àyà mi ń já bóyá o lè parọ́ mọ́ mi òun sì ni àmọ́ nísìn mi ò rán ẹ hmm? ibi tó bá wọn lẹ́nu ni kò fẹnu ẹ̀ rojọ́ lọ mi ò rán ẹ ok <laughs> tó bá ti di monday endeavour to pick your sack letter at the front desk. what. yes. sack letter. tó bá ṣe tán. Ah, ah, no, you can't do that to me now. Abba, my darling, oh, Gami, um, my boss. That, ah, ah. um, ah by the way mo appreciate ìjẹ̀bú làwọn àtàrí tó bá mi gbé wa mo really appreciate ẹ̀ thank you very much. and you still want to sack me with my ìjẹ̀bú làwọn no my boss Oga ẹ má bínú náà ó kè mí níṣẹ́ irú i mean boss Oga Oga ẹ má bínú náà i said i'm sorry ah, sack letter sack letter Be bad now. jọ ah, ọ̀gá ah, Ifẹ̀mídé sori kò bá bínú could have been do I know, do know. You don't need all this. Even gone, even even though you need it, but I want you to do me a favor, please. If forgive Ray, please. I want you to forgive the of eh, eh, ọmọ sàn. Ray, bá ti pọn náà pọ̀jù òun rẹ̀ bá mi kókó ń dobọ́ yìí rẹ̀. Òun rẹ̀ kókó ń dobọ́ mi. Mo dédé ọ̀rọ̀ rò sọ mi mo gbà o. Wàláì tàlà mo gbà dèdè nítorí sọ̀fọ̀ inú rẹ̀ bí ẹ́. Ẹni inú Ray má sọ ọ̀tọ̀ ọ̀rọ̀. Ẹ eh, ìfẹ́ mi nìfẹ́ kó forgive Ray. Please dáríjì nítorí sọ̀fọ̀ ẹrú kan òun rẹ̀ má mú un ká ká ká bu dédé gba ẹrú o. Dédé ọ̀rọ̀ rò sọ mi mo gbọ́ àbọ̀ nítorí ọlọ́run fẹ́ má bínú mọ́ jọ fẹ́ kó darí jí nítorí sọ́fọ́ láti jẹta bó ṣe mú wòye wà láyé jẹun ele jẹ ele mu kódà dídá ara ti ń gbọ̀n ó lárí láàrin yẹn ní ọ̀nà gbogbo kó bẹ̀rẹ̀ sí ń gbọ̀n yìrìrì mí kí ṣẹlẹ̀ wọ́n máa lè rí a mú jòm tí jù wọ́n kò níyàn tí ń náà tì ó lè kájí àrẹ jọ tó dọ̀lọ́ bá dárí jì jọ I want you to forgive him please. ọ̀nà Felix. Hmm. ẹ̀wọ̀ ọláyín ni ìyẹn ọlá ń jẹ o ọláyín ló ń jẹ o ó lóun ò lè jẹun ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi látọjọ́ yìí ni ṣe bó ń jẹ nìkan lóun ò lè jẹ ṣe mọ̀ bí tára tèmi kù sí látọjọ́ yìí ni. ẹ ìfẹ́ mi dé mí ni rùn má sojú sọfọ kó o rò náà rojú nítorí sọfọ orin ọba rò náà rojú tó máa ń ṣe kiri ó máa ń jẹ kára rò níyànjọ má jẹ kó rò kó fáìsàn síbẹ̀ jọ má bínú. ẹ̀wọ̀n èèyàn láò lọ́ọ̀fù mi. àtijọ́ sí kínní tí mo ti lọ síbẹ̀ tí mo ti lọ rí ọmọ ohun àtọmọ onídọ̀tí ọmọ olóòórùn yẹn tó tọ́jọ wà pọ̀ kó pè mí látọjọ́ yẹn kó tiẹ̀ béèrè lọ láti explain anything fún mi àmì láti ẹ̀ ti bá mi sọ kọ́kọ́ kó tiẹ̀ bọ́dà kó pè kó ṣe anything. ah má ní ọ̀ṣẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ nà kó pè mí nà kó ṣe kọ́kọ́ ah miwe kò lè sọ pé kò lè sọ pé mo mọ̀ pé mo wà náà because torí ẹ̀gàn mo ṣe mọ̀ mọ́ gbé flax yẹn sílẹ̀ lọ́jọ́ yẹn so that a lè rí wàá tó ohun yẹn ò dáná jọ jọ jọ wait wait wait a minute ẹ ẹ wo ẹ wo mi iyọla. look into my eyes and tell me what you see. Oh, tó sọ fún mi ṣé o mọ̀ sọ fún ọ sọ mi sọ fún ọ òkọlù ẹ ò dá ìnọmba rẹ sọ fún egbe àbí kúwé sọ mi lọ́jọ́ yẹn. rọnà má parọ́ mọ́ mi náà mi ò sọ pé mo pè o mo ní kò sí owó lórí phone? mi. listen to yourself don't have credit on your own phone ayé onírọ́ọ̀nì dá adáyọ̀dọ̀ ọ̀sì síbẹ̀síbẹ̀ jọ. kò sówó lọ́wọ́ ẹ̀ ṣe bó owó kọ́ ni mo wá fún ẹ owó kọ́ ni mo wá fún ẹ lọ́jọ́ ẹ̀ mo ṣe gbóúnjẹ wa owó kan. síbẹ̀síbẹ̀ má bínú jọ má bínú. iyọlá iyọlá. tell her how much you love her. bí bó ṣe má ṣe rè yẹn ọ̀nà ìròmọ̀ akúrẹ́ntì bóyá ìwé ìrìbá kí dọ́bí tó ti pinnu kọ́ sọ́kọ́ ọ̀yà propose propose to her jẹ́ kó mọ̀ sọ wá how much you love her. kúnlẹ̀ ọ̀jẹ̀ ìdìrún wọn máa kọ́ ní kúnlẹ̀ kó propose. Iyọ̀nla, Iyọ̀nla, what's today's date? Oya dáhùn question, kí ni date in ó simple? Man, oh, o ìfẹ̀lẹ̀ kẹ́kẹ́ o ti fún bá ọ̀rọ̀ when the fún un bá ẹ̀jẹ̀ ká pàtó lè sẹ́yìn jàre. Kí ni? Eh, February two. Ẹ eh, kí ṣẹlẹ̀ February second. Happy birthday to you. Oh. Happy oh, birthday. Oya mo ti máa ń gbére yẹn. Happy birthday to you. Oh. Happy birthday to you. Happy birthday to you. If I make happy birthday to oh, you. You can see now. Ah, ah ọ̀run ẹ o. Eh, eh, eh, wo wo. Jọ ọmọ òsì yẹn ṣó ti dìbí gan. Látọjọ́ ìsìn. Ìsìn jù jẹ́ ká àmọ̀ jáde. Ẹ fáìnkẹ̀ wàláì dédé ni ìrora mi sọ o fa ìjúwe fún mi lọ wàláì ni mo fẹ́ mọ ọkọ Happy birthday birthday, happy birthday, happy birthday to you. Miriam, happy birthday to you, long life and prosperity. Ìgbà ọdún fún ẹ báyìí oṣù kan ni. Ẹ ṣé gan sá, ẹ ṣé gan sá. But ìyẹn pọ̀ díẹ̀ o. Àkópọ̀ àtọ́ kò pọ̀. O mọ̀ pé tí wọ́n bá nífẹ̀ẹ́ síbi kó pẹ́ láyé kọrin kése ni. Ẹ jọ sá, báwo lẹ ṣe mọ̀ pé àná ni ìbẹ́ tèmi? Àti pé báwo lẹ ṣe mọ̀ pé mò ń Miriam? Ah, ìwádìí ló ń jẹ́ bẹ́ẹ̀ má di now màá bá ṣe kí n ti má wàá bínú pé lè kéré next time ajọlẹ lọ. for me oh ẹ she gone, sir thank you so much sir. Eh, mo dẹ̀ gbìyànjú kí tẹ gẹ̀tẹ̀ lórí fóònù lánàá àmọ́ kò lọ káàmù rẹ̀ tí wọ́n á mọ lẹ́yìn ní ìbáwá wálé. ẹ sir um, i actually wasn't around and we so many calls to mo gbà battery me flat. It's lè tún wá sí mi. sori mo ti ń rò ó àwọn nǹkan táwọn èèyàn bá mi sọ pé kí n remarry mo ti fẹ́ ṣe é sìn in fact yẹn gan-an ni mo fẹ́ wá bá ẹ lẹ́yìn fún kí n sọ fún ẹ ká ní mo mọ lẹ́yìn ni. really that's a very good idea sir ó wà òkè bẹ́ẹ̀ ṣé fẹ́ kí n tẹ̀lé yín lọ sọ́dọ̀ ènìyàn náà ni. no tẹ̀lé mi lọ kẹ̀ ẹ̀rọ onílà ìtẹ̀lé mi lọ eh, because um, ìwọ lẹni náà um, ìfẹ́ mi dé mo nífẹ̀ẹ́ gan mo nífẹ̀ẹ́ dé ìsàlọ̀ ọkàn mi mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ni tó bá gbà láti fẹ́ mi inú mi á dùn. sá ẹ má bínú sá kò ní lè possible sá. why. mo lẹ́ni tí mò ń fẹ́. èmi náà bá ẹ ṣeré mọ́dé mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ni tó bá gbà láti fẹ́ mi bá ṣe dúró ìsìn ìgbéyàwó ló kù ó dẹ̀ ní nǹkan tí mo jẹ́ kúrò ni mo yàn. ìṣeré ẹ̀wọ̀ ọmọ ti dọ́dọ̀ ọmọ ẹ̀ sọ̀rọ̀ ìyàpọ̀ lóun gbé fóònù yẹn sà pé òun wà bẹ́ẹ̀ tó sí sí wà gbé fóònù fún un. wọ́n wà mítìn wọ́n wà mítìn. àwọn abúlé sọ lando náà ni. abúlé wo abúlé wo ló ń pè. òòlì kan lẹ́kọ̀ọ́ tó wọlé ni. ẹ má bínú torí pé mo wà lórí kọ́ ọ̀hún ni sà. Um, ó dà pé wà àti ìfẹ́midé ẹ close gan. a sá. àjẹpọ̀ máa mọ́lé ẹ̀ nìyẹn. àmọ́ wọn bẹ sá. good good máa fẹ́ kó mú mi délé ẹ̀. sá. ó gbọ́ nǹkan mo sọ máa fẹ́ kó mú mi délé because mo ṣe receive bọ̀ tí mo wọlé mo kágbéyàwó mọ́ ilé ẹ̀ ṣé ó fẹ́ ṣègbéyàwó àbẹ́. oh ayọ́pọ̀ tí ọlọ́run ọ̀dún tipẹ́tipẹ́ nìyẹn òun fi ti kọ́ ilẹ̀kùn àbí. rárá sá mo ṣe ń dé bíbá iná mo kàn gbọ́ ìgbéyàwó bí orin ayé ló ń gbéyàwó sá. ṣé kí n rí dáyà náà náà náà fà á pọ̀ mi. ṣé bẹ́ẹ̀ dáadé. ọ̀gá níwájú ilé àwọn ìfẹ́ mi dé làwọn àyíṣà. ọ̀dà ẹja lọ ẹ ẹ sà ẹ̀mí ń wò bóyá kí ẹ̀yin nìkan lọ kí mi dúró sínú mọ́tò mi báyìí sá. kí ló dé. kò sí àwọn kan rẹ yín lọ́yọ́jú sí i lẹ́yìn nìkan lè fẹ́ rí wọn. kéèmù nìkan wọlé. bẹ́ẹ̀ni sọ. ó yá tí n bá wọ bẹ̀ lọ́sìn tí n bá lọ wo àpátímẹ̀tì rẹ̀ kí n wọ̀ tó bá bẹ̀rẹ̀ sí pa òwe lẹ́mi kọ́. ó jẹ́ àbúrò àlọ́jọ́ ọkọ̀ mi wá sí ìgbà yẹn. ló jẹ́ kí n sọ wípé kí Ramon kó yẹra fún wa ṣé gbogbo ń tẹ̀dẹ̀ sọ kalẹ̀ Ramon náà ó mọ̀ ń pa ẹ̀. yeah yes ó mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀. <sighs> ẹ jọ mà ṣé kò sí ẹ fi béèrè mà. a kò sí kò sí nǹkan kan àmọ́ gbogbo ń tẹ sọ pátá ṣùgbọ́n kan wà ní ọ̀rọ̀ náà torí wípé Mariam ilé mùsùlùmí ló ti jáde ibi tó ti ń bíyàn lọ́nà méjèèjì mùsùlùmí ló bí ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ ẹlẹ́sìn kejì ní kí la ṣe fẹ́ ṣe sí. ṣé gan ni mà ṣẹ́rí èmi mi ò lòdì sí ẹ̀sìn kankan àti mùsùlùmí àti ẹlẹ́sìn kírísítẹ́nì mi lòdì sí tẹ́ bá bi ìfẹ́ mi lẹ́gàn á ṣàlàyé fún mi pé ìyàwó mi tó ṣaláìsí ẹlẹ́sìn mùsùlùmí ni ó dẹ̀ ṣe ẹ̀sìn yẹn lójú àmì tó fi jáde láyé ah, mi ì dẹ̀yẹ lọ́wọ́ wò tó ní mo gbàgbọ́ wípé àti ọ̀tún àtòsí ọlọ́run kan náà là ń pè ọ̀rọ̀ tá a fi ń gbà pé olóyàtọ̀. adúkẹ́ adúkẹ́ adúkẹ́. kí ni. ìfẹ́ mi ni ìwọ ni. ẹ wò alágọ̀ àti pé àlàtẹ́lá yẹn kò lè ṣẹlẹ̀ láíláí torí mi ò lè láíláí fẹ́ Ọlánrewájú mi lè fẹ́. ẹ kí ló ṣẹlẹ̀ tó fi lè fẹ́. màámi kò ṣe kọkọ fún mi bọ mi lọ́ọ̀fẹ́ mi nífẹ̀ẹ́ àti pé mo lẹ́ni tí mo fẹ́ fẹ́. yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni kí n má fẹ́ lẹ́sìn kejì kí ló dé tẹ́lẹ̀ ṣe wá yàtọ̀. bẹ́ẹ̀ni èmi ni mo sọ bẹ́ẹ̀ àmọ́ ohun tí ò yé mi Ọlánrewájú ti wá jẹ́ kó padà yé mi. wo mo rí pé ọmọ dáadáa ni ọmọ tó bí léèrè tó gbẹ̀kọ́ ni. mi ò mú ẹ tipátipá o pé kò fẹ́ o àmọ́ lójú ẹ̀mí mi kọ́ ló ṣe máa fọ́ ọmọ olórin ọmọ olórin tó jẹ́ pé wọ́n ló ń kó owó ẹ̀ fún ah. tójú jẹ́ bó ṣe wù ẹ́ bó ṣe wù ló tún ń ṣe ẹ́ ah. tó ń ná ló ń nù ẹ́ tọ́ ló ń ṣe ah. lójú ẹ̀mí mi kọ́ ló ṣe máa fẹ́. alájà kò nà mí. ìran ló ń pamọ́ èèyàn la àwọn èèyàn ṣàlẹ̀ ayé yìí ṣá máa mi yan láwọn máa ṣe bẹ́ẹ̀ kó máa nà mí rì kó máa kó mi lówó jẹ àwọn ló wá sọ̀sọ́kùsọ fún yín tó ń sọ gbogbo sọ lágbára ẹlẹ́dàá mi ò ní rí bẹ̀ wọ̀ ọlọ́run ní pé bẹ́ẹ̀ ń bì jókòó ẹ̀. aláǹjọ mo ti ní kí ẹ yé ṣépè ah, ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ ohun tí mo bá fẹ́ nítorí èmi ni mo mọ ohun tí mo rí èmi ni mo dẹ̀ mo mo dáyé kùfẹ́ mi mo bí ẹ. tẹ́tẹ́ ah, ah. bọ́ọ̀ àwọn ènìyàn tó Happy birthday to you. Happy birthday. birthday to you, my love. Happy birthday to you. Yippee! Hooray! You share now, what's náà ó tiẹ̀ sọ̀rọ̀, What's wrong with you? Thank you. Is that you gonna tell me thank you? Just thank you. Is that how you gonna tell me thank you? Uh-huh. Is that how you're gonna say thank you for your birthday gift? <laughs> I got you a car. Kimde. Mm. A car. Yes. You bought me a car. Yes. Mato. Yes. you a car? I, I don't know. I don't know what to say. You, a car? Yes! I bought you a car. Are you crazy? Or am mọ́tò fún mi? I am crazily in love with you. Mm? Happy birthday. Mm. Happy birthday. Ah, I have a car. Yes, you do have a car. But I, <sighs> I don't know. How do I deserve this? Oh, come on, you do. You do, you deserve more because I love you. You're my love. Okay. <laughs> coming back to myself. Uh, I'm also focused. This guy. You want to throw really? This is big. <sighs> <sighs> it's a very very well you know what mo ká tọ́jú ẹ̀ mo sọ pé mo broke mo broke because I've been saving up mo ti that dájọ yín ó ti ṣe save every last penny me. pé money last if we need surprise from there. you know so I just didn't want to tell you before I've been saving up I just mo kó ni mo fi it's just too much for me I swear I I, I don't know tí bá ní kí are you happy. I am more than happy. Are you excited? So what are you doing sitting? Let's go check out the car. My car. Your car. Oh! <laughs> let's go, let's go, let's go. We'll come back. Right? You know me. I like your knees get you. The your body dress you. If I tell you so, I love you. My money, my body, now your own. Oh, baby. Wow. Oh, I've been to London to see the Queen. <laughs> Funny you. She <laughs> um ẹ̀ kan gbé mọ́tò sí ẹ̀jì ni àbí ti bá wọn? Gbé no now ah record label too much ṣẹ̀ṣẹ̀ signing, in I'm <clears throat> not relay for me. you know i'm a star. Ooh. yeah. yeah just like you. oh congratulations. thank you thank you thank you very much. Um, if you really don't mind i was thinking we could um, hang out you know you hanging out with a star. really. <laughs> <laughs> well, if you are a star, then I'm also a moon. Ta ló já mọ́? Bá ti sọ̀rọ̀ mi ta What the hell do you think you are? Tell me, in the orí of a jẹ́, you ń pèrè ẹni star, ìwọ star you lè jẹ́ sọ́fọ̀ ayé rẹ̀ tó bọ̀ jẹ́. Jẹ́ kí n sọ̀rọ̀ ọkùnrin, ṣé o rí ọmọ orin yẹn? Kó o mọ ipò òun wa, kó o bá ṣépè rẹ̀, àtẹlẹ́yìn ayé rẹ̀ tó bọ̀ jẹ́ pátápátá, o ti kúre yẹn, rádá ọ̀dà Felix, o ti ní gọ́ọ̀sì ọlọ́run so olórí láyà ẹ kúrò láti ilé ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀. ó wá embarrass mi báyìí. iyọlá you dey mad ni you dey mad ah ìwọ sọ fún èmi lórí láyà àti wá sí lórí àbọ̀dọ́ orúkọ ẹ̀ pè dán. ìjọ́ràn ń pẹ́yìn tìjú wíìsì nílé o lọ sí studio o wá ṣe responsibility ọkọ dédé nílẹ̀ o ń bọ̀ nílé obìnrin ọkọ wá síbi ṣe ló sọ fún ayé rẹ̀ ti bọ̀jẹ̀ ọ̀nà méjì ńlá o kúrò nílé o lọ sí studio from there o bá wọ o wá sílé obìnrin obìnrin lè jẹ́ sùn wá tẹ̀yìn tọ̀ orúkọ ẹ̀ ti dàrú o wake up mọ́ra kí ni ìṣòro ẹ pẹ̀lú nǹkan tó wà lẹ̀ kò sọ ibi tí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sọ pé tó ti gbà kan ẹ fún mi ṣé ọkọ mi kí ni problem ẹ oh fine this person in question nígbà tí ó lóyún tó gbé wá mo ní kó yọ ó dẹ̀ ní náà pọ́n máa take responsibility gbogbo oyún so báwo ni ẹ ṣe kàn ẹ́. mo máa carry responsibility wọ́n bó ṣe mi sọ̀rọ̀ sọ̀rọ̀ bí ẹni orúkọ rẹ̀ pé mo sọ̀rọ̀ bí ti mosquito bí ayan mo máa carry responsibility ó dà mo máa carry responsibility this problem ẹ jọ fún mi ní kọ́kọ́rọ́ ọmọ tó kí mi dá padà gift gift ló jẹ bẹ́ẹ̀ ni mo sọ you are very very stupid very very stupid person. àmì ah, ò sọ fẹ́ pé mo fẹ́. ẹ jọ torí Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ ń bì báyìí ah ariwo yìí pọ̀ jù ẹ èèyàn fẹ́ sùn èèyàn ò ráyè sùn kí ló dé kí ló ṣẹlẹ̀ uncle Felix jọ um, gbẹmísọlá jẹmí ló àkókò láti bọ́ the brain rẹ um, bóyá ajáró dè mọ́lẹ̀ nínú ilé rẹ̀ kó ṣe kiri kó fi tipátipá dè mọ́lẹ̀ ìfi kó ṣe kiri kó tú sílẹ̀ àbí gbọ́ bọ́ sọ̀rọ̀ ask him. ṣe gbádùn ṣá. nọ́nà ìsìn mo gbádùn kí n gbádùn mí ni wàá bẹ. ṣe wà ókè ṣọ́ọ̀bà mi sà sí i èwo lórí burúkú gan ṣé ti gbà yín pé inú ilé mi lẹ wà ni. Ah! ẹ dẹ̀ ń fọwọ́ sórí ẹ̀ fọwọ́ lálẹ́ inú ilé mi ṣe wà ókè ṣá. Gbémisọ́lá orí aláìsàn fún ọ ní ròfin tipátipá dé mọ́lẹ̀ ló ń bọ́ sọ̀rọ̀ ṣá. àlè ọ̀rẹ́ ta ni ṣó gbá ṣé torí pé mo tiẹ̀ ń pọ́n ẹlé ṣé torí pé mo lo ẹ̀fẹ̀ mò ń pọ́n ẹlé ṣó gbádùn ṣàfẹ́lì sí èwo ló ṣe èwo lórí burúkú gan. ó ah, dẹ̀ wọ́n lẹ́mi wọ́n dẹ̀ pariwo ó dẹ̀ pariwo mọ̀ pé nọ́ọ̀sì ló wáyé. iyọ̀la ṣó ti rí àwọn tó bá ti ṣe tán ajá tó wá ìwádìí gbòlùkí tó wá ìwá kò já kó lẹ́jà kúrò nílé mi fún mi ṣé ìyàwó bẹ́ẹ̀ ló sanwó nílé fún mi ni. àyẹ̀lẹ̀ ṣẹ́mọ̀ràn ẹ̀dá hmm. ìlú gangan ni ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ́ sáwọn kan ara mi hàn ìfẹ́ bí ẹyẹ lẹ́dà ṣọ́hun nìyó ẹ̀pẹ́ kọ́ wá wé ìfẹ́ ṣálọ ọlọ́run fìdá ayé gbòǹgbò ìfẹ́ ṣálọ fi sáàmì ọkọ láyà o ẹ má mà ń tọ́ dànù ọ̀hún. Oh, oh, oh. ah hello ìfẹ́ mi dé. báwo ló ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn. ok ká gbà wípé òun sáfẹ́ mi níbi iṣẹ́ gbogbo wọn ló fi avoid mi kágbà yẹn bọ́kúrò tí wọ́n kú òun bí iṣẹ́ láìpẹ́ bí o sọ fún anybody o sọ fún yàn ọkàn o kàn abscond. Mm, kò kò rí bẹ́ẹ̀ yẹn sà kò ṣe kí bí àmọ́ abscond eh, ọkọ mi ló ní kí n má ṣiṣẹ́. Oh, ọkọ ẹ wo nìyẹn my dear ṣé ẹni tó fún ẹ lóyún tí ò gbà tó ò rí mọ́ yes now ṣé ẹ ló ń pè lọ́kọ ìfẹ́ mi dé kí ló tó tó ń tọ́ra ẹ̀ ó yẹ kó ti yẹ pé ọmọkùnrin yóò nífẹ̀ẹ́ wọ́n ló nífẹ̀ẹ́ because kálọ̀ nífẹ̀ẹ́ ni á dúró tiẹ̀ ní condition tó wáyé but why is it now. òun ṣe fẹ́ máa nù mí lọ́rọ̀ ni ẹ̀wọ̀n mo ti ń lọ. no no no no no i'm sorry i'm sorry i'm sorry má bínú bẹ́ẹ̀ kọ́ má bínú. anyway nǹkan tí mo fẹ́ sọ ni pé láti àlàáfíà ló wá sọ ìkàlẹ̀ o tó bá ti bímọ ẹ̀ tán. àwọn ò lé ẹbí you can come and resume to your post. Hmm? Take care, huh? All ìfẹ́ lẹ́yìn òwe ọ̀rọ̀ ìfẹ́ lágbára mm-hmm. ohun tó ń kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sáwọn kan. That's what I say. Ó ń ké ni. Èmi kọ́ lọ́jọ́ ọ̀kún ẹ̀. Ìmọ̀ràn tí máa gbà ẹ́ ni wípé kó tọ́jú omijé ojú ẹ̀ títí dìgbà tó máa fi bímọ tí ò ní bàbá. Ṣé bí mo kékékéké mo wí wí wí wí Ijo wí ìjó gbọ́? Ó lẹ́yìn tí mo sọ fún ẹ pé mi gbọ́dọ̀ rí ìwà àtọmọ olórin jákujàku yẹn kọ́ ló tún lọ ra mọ́tò fún ìwọ kẹ̀dẹ̀rẹ̀ òòrà kan sẹ́sẹ̀ òun lé bọ́ọ̀sì mú kiri títì ni débi tó tiẹ̀ fẹ́ rántí èmi ìyá ẹ̀ láti ra mọ́tò fún mi ṣòro ayé ẹ̀ báyìí ẹni ò kì í ṣojú ẹkún ẹ̀ hùn gbogbo yìí tí mò ń ṣe yìí ń ṣe tàbí amọ́ni gbogbo àdúrà tí mò ń ṣe kọ́lọ́n bá mi sùn ẹ́ láyọ̀ àtàlàáfíà kò lè rẹ́sìn ẹ̀mí kò rẹ́lẹ́yà ẹ̀ ṣí ọ́. Kíni? Kíni? Kíni ẹ? Súnmọ̀ sẹ̀bírí ẹ̀rẹ̀ àsárà wo súnmọ̀ sẹ̀bírí ẹyin mi á. Ah! iyì iyì This baby. How come? I thought you said you're going out. Um, mo ti change your mind me. I'm not going again. Oh, why? Ṣé kì í ṣe I'm I'm done. O lè jẹun kán sìn Ah, actually, um, tó wù mí ṣe ń sìn mo fẹ́ fọ àwọn aṣọ mi. But um, àti kó wọn sínú washing machine no shame. ṣe mí. O fẹ́ fọṣọ. Look, Ṣorin gbogbo èmi ni a fẹ́ fọṣọ ni a fẹ́ dáná ni nínú ilé dada mi you see i don't want you to stress yourself Me fẹ́ in unnecessary stress kankan fún ẹ eh? oh, ok ṣé mo kàn tó mo fẹ́ kí n ṣe ń sìn um, tí n bá ti gbóúnjẹ wá you eat and you go out i'll do it. really? yeah. okay okay uh, tó bá jẹ́ pé lóòótọ́ uh, orílẹ̀ nífẹ̀ẹ́ mi and you're ready to do anything for me. Can you just come over here and um, massage my leg for me? Oh. I will do anything for you. I will do anything for you. I will do anything for, anything, anything for me. <laughs> Believe me. You see, eh, tí mà ti dáná tán, tí mà serve, just eat. Hmm? Tí mà jẹun tán, go out. Okay. Enjoy yourself. Okay, so what are you cooking? Guess. Mm, rice and plantain. That's what's up! <laughs> Oops. Ooh. lájà nítorí Ọlọ́run ẹ má fi ronú síra yín léṣe ẹ jọ ẹ wá jókòó sọ fún yín. àmín àmín. mo ní pápátá ọ̀fọ̀ sínú ọ̀nà mímú. àmọ́ mo sọ mo kékeré mo wíwí fún Mariam ó kọ̀ kú gbọ́ ni mo sọ sọ sọ sọ sọ sọ sọ ọmọ mi ò gbọ́ sí mi lẹ́nu ṣe níbi tó bọ́ra rẹ̀ jà sí báyìí. alájà ẹ má sọ̀rọ̀ báyìí mọ́ alápàdúpẹ́ lọ́lọ́run ọba ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀dá tọ́lọ́run ò mọ̀ sí ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. tó kò dúpẹ́ ọlọ́run. ẹ pẹ̀lẹ́ alájà àdúrà ṣáà ni ká máa ṣe kókó ọ̀run ẹ ní rírú ẹ̀ mọ́. ṣé ọlọ́run náà ti ní gbogbo ipò tí bá wà kó máa dúpẹ́. bẹ́ẹ̀ ni dúpẹ́ náà ni ó ṣe. kódà ká gbọ́ lágbájá ń wé tàmẹ̀dó ń wé tọ̀hún ń wé tòsí ń wé tọ̀tún ń wé ohun tó ń wé ẹ̀jẹ̀ ká máa gbọ́ agbọ́mágbà ni yóò jẹ̀bi dúpẹ́ bóyá. iyọlá ọlọ́pàá iyọlá tí mo sọ rè é arrest rẹ. ayọ̀lá. Mr. I remain calm, please. Spell it. Ah, jọjọ má kì mí má kì mí rárá ọlọ́pàá yìí ṣiṣẹ́ ọwọ́ arrest ẹjọ́ ẹ ma, ma, nítorí sọ̀fọ̀ okùn òsì ẹsẹ̀ rẹ̀ ti yọ síta o ẹ òfẹ́ sọ mi sọ̀fọ̀ omi ọ̀sọ̀ ẹ iyọ ẹ ìfẹ̀mídé Hey, if ìfẹ̀mídé ti kú. jọ ta ló ń jẹ́ ìfẹ̀mídé. Ah, but ó yẹ kó pè mí ká ká sọ tó bínú. tó o kó station while she created the documentary àbí kọ́ńtì ń with six men while láti didn't náà ní station. Uh, uh, Yorùbá ni wà now right we could we can uh, uh, solve this within ourselves. ṣege ẹ jẹ́ ká wọlé you see ìmọ̀ fẹ́ already uh, uh, I'm on my way out. So no don't explain anything ọlọ́pàá ẹ̀dẹ̀ akíṣẹlẹ̀ ẹ̀ arrest ẹ̀. Mr Iyọlá kọ́tẹ́kùn máa ṣe fún wa ni pé ẹ̀kọ́ máa tẹ̀lé wa dé station wa nkọ́tẹ́kùn mọ́ ń pa ikú yẹn kọ́ máa lọ́ba explain ẹ̀.

wọ́n dẹ̀ ti star gan ẹ wò bẹ̀yìn star wọn bọ̀dá wa dá láyé yọ kẹ́ra sọ̀hún tó dànù ìbẹ̀yìn ní kámárò kẹ́ra máa padà jẹ̀ nílé ìbẹ̀yìn rẹ ọ́. èmi èmi mo pa ìfẹ́ mi I killed that innocent girl. mi mo pa wàláì mi mo pa I kill that mi ni mo pa ọmọ yẹn. Iyọ̀lá ìwọ kọ́ ló pa á wo má kó ẹ̀bi tí n ṣe tẹ̀lé rẹ lórí. Have we met before? Yeah. Um, I've been around you ever since you were born. bọ́ ló pa o. And I and I guess you have always been with me ever since I was born, right? And why didn't you tell me I was doing the wrong thing? Why now? I've always led you to the right paths, But it won't let you listen. Wo, Madalo. You kọ́ ló pa. Ah! Mike, you're a condemned. Sure, you see? Fact frankly, you declare to this person o sọ fún pé o ò lè and deep inside her òun no mọ̀ pé o lè fẹ́ òun òun ló sọ ara di ọrùn oṣù làpàrọ̀ kú sí so fine she got what she deserved. so ma fún rẹ ní problem kankan Iwo kọ́ ló pa o hey look here irọ́ ló ń pa fún ẹ o lóòótọ́ o jẹ́ kó yẹ pé o ò tí ì ṣetán láti má o sọ fún pé o nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ o dẹ̀ ń gba owó lọ́wọ́ ẹ̀ bá mú gbá wá wàá gbà tó bá wà wá wàá gbà nígbà tó mọ̀ pé ò ní fẹ́ kílé tó ń gbà now o ti wá gbà tán o ti wá kú báyìí ìwọ ọdẹ lọ́lọ́run fi ṣe sábàbí kú ẹ ṣé kí n má tàn ẹ ìyà tó ń bẹ fún ẹ lọ́dọ̀ Ọlọ́run kékeré kan. ẹ má jẹ́ ìtújì ẹ̀kọ́ kan mọ́ èyí tí mo jẹ́ inú sẹ́ọ̀ náà ti tó I've learned my lesson ẹjọ́. ọmọ tí o nífẹ̀ẹ́ tó torí ẹ̀ ṣe gbogbo nǹkan tó ṣe ìjọ ọmọ tó wà báyìí. Gbémisọ́lá. Bẹ́ẹ̀ni. Yes, yes. Uh, ó sáré lórí kí n lè jáde kúrò nínú cell and thank God I'm out now and ó dẹ̀ dá mi lójú pé ó one in Liban, and it would be a surprise to bury me. mi. Irọ́ ló pa o. Ìjẹ́ ìwọ bi ra ẹ̀ pé kí ló tó jẹ́ pé wàá jẹ ìyà ní ọ̀dọ̀ ọlọ́run ìyà tó ní bọ́m̀bẹ̀ títí láéláé. iyọlá ò lè jẹyà kó lè jẹyà. wàá jẹ ìyà kó lè jẹyà ó máa jẹyà kó lè jẹyà ó máa jẹyà kó lè jẹyà ó máa jẹyà kò ní jẹyà ó máa jẹyà kò ní jẹyà ó máa jẹyà. Yes, you finally èmi àti ẹ you're right you're right ṣé mo pé actually mo sọ fún tẹ́lẹ̀ náà pé mo ń gádà àwọn ọkọ̀ pé bọ́n ṣé mo pé yorùbá náà pọ̀ wọ́n ní tọ́wọ́ yorùbá ti tẹ̀ kúdà èmi ló tó fà báyìí but now i'm okay i have all we need to live you know. Oh, mo fún mi dẹ̀ di promise ẹ̀ náà pa máa relocate you get. mo just worry about good care of you like seriously. I'm pé gbogbo ìgbà ẹ̀rù kàn bá mi náà ní pé kí n má lọ lose because àìmọye eh, ọkùnrin ló disturb mi pé àwọn fẹ́fẹ́ mi Okay. kẹ̀dẹ̀rẹ́ ṣe ló kàn promise tó promise tó promise tó promise. wow you're right you're right you're right you know you I ibi tẹ́mi náà wà lọ́wọ́ àwọn obìnrin disturb mi o ṣe dẹ̀ wọ́n pé ìlú akátá òyìnbí àtobìnrin àtọkùnrin lọ́wọ́ ẹ fẹ́ra wọn you know but i just have to stay focused mm. not for any other thing just for you you know mm. make sure pé. Pe mo achieve nǹkan tí mo torí ẹ̀ lọ sọ and God I'm so happy I'm finally gonna be my love. oh, I can't wait. Amara, ẹ ah. ká e sọ. Sunday. Báwo morning, mo Wow. wá going to be in Jadi. ń jáde? Ṣé mi ń jáde kẹ̀? Èmi ń out to ní ẹ pẹ̀lú ọkọ mi. Ah wo wo wo ìgbà tó ti sọ pé ó máa padà wá tí mi ò dẹ̀ rí ẹ mo ti retí títí títí títí èmi ti wá another buyer fún mọ́tò yìí. ah ẹ wo madam ẹ má ṣe bẹ́ẹ̀ o gbogbo wàhálà yín náà mo ń bá káàkiri mo ń bá gbogbo ẹ mo ń tọ́ láti ṣarajọ yín o ẹ jọ ṣẹ́ni bí mo ìwà yìí three hundred fifty thousand ó ti wà lọ́wọ́ mi báyìí. Ah, three hundred fifty thousand naira fún ọ odidi mọ́tò e abo mọ nǹkan tó fẹ́ rà ni. mo mọ mo mọ ẹ mo gbàlejò mo gbọ́nà jọ ni ẹ jọ well well well it's okay it's okay kò kún ṣe pé mo really need owó náà mo kàn ṣáà wá ibi tí mo fẹ́ ju mọ́tò yìí sí ni ó yá gbọ́ gbọ́ gbọ́ gbọ́. ẹ ṣe gan ẹ ṣe gan. so rẹ̀ ṣé ọ̀pọ̀ owó náà pé. ó pè é ká ó pè é. ẹ̀ka òyìnbó kọjú sẹ́nìkan.